إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قد الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم ان شاء الله اسما تسواجو لوي لقوا لكن القران الكريم لكن سوره الصاد آية تأتي أعوذ بالله من الشيطان الرجيم فوهبنا لداود سليمان نعم العبد إنه أواب إذ عرض عليه بالعشي صافنات الجياد فقال إني أحببت حب الخير أم ذكر ربي حتى توارث بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق الله سبحانه وتعالى قل وهبنا لداود سليمان نعم العبد إنه أواب أول مضى أبو النبي داود ني anábì Suleiman abun anábì Dawud ní anábì Suleiman نعم العبد من دلا ẹrú ni ó jẹ́ fún àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala innahu awwab bákan náà dájúdájú ó ni tí ó máa sáfọ̀ mọ́ gan ti máa rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala gan bákan náà innahu awwab ó jẹ́ ni tí máa túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba nígbà tó bá rí pé òun kó sínú kùdìẹ̀kùdìẹ̀ sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n ní lamma afna allahu ta'ala ala dawuda wa dhakara ma jara lahu wa minhu lẹ́yìn gbà tí ọlọ́wọ́ bá tó yìn ànábì Dawud alayhi salatu wassalam tí ó dẹ̀ sọ in tó ṣẹlẹ̀ sí àti in tó ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ afna ala ibnihi Sulaiman alayhi salam ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tún wá yìn ọmọ rẹ̀ ànábì Sulaiman alayhi ọlọ́ọ̀bá ní wọ̀wọ̀hábùnà ìdáwúdà Suleiman afún anábì Dawud afún ní anábì Suleiman abùn ní anábì Suleiman ay an'amna alayhi an'amna bihi alayhi àwọn ọlọ́ọ̀bá afi tààlọ́rẹ̀ afi ṣèdẹ̀ra fún wa akọ́rọ̀ nàbí àìyàn adẹ̀jẹ́ kí ojú rẹ̀ kó tutù pẹ̀lú Suleimanu tí a fún ni'mal abdu mandala irú Suleiman aleyhisselam òun ni anabi Suleiman aleyhisselam fainahu tafafa bima yujibu al-madha Suleiman ó ní lára àwọn qualities tí ó máa ń necessitate necessitate pé kí èèyàn yíyan wa annahu awwab òun náà ní bí anábì Suleiman alayhisalatu wasalam ẹni tí máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní nígbà tí ó bá ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ bákan náà ẹni tí máa ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba ń gbogbo ìgbà ni ayọ̀jáàrùn ìlọ́lọ́ ìfìjẹ̀mí àhọ́àríyí ẹni tí máa padà sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo kọ̀ndíṣàn rẹ̀ bíta alúhìí pẹ̀lú pé kó máa sin lọ́wọ́ ọba wal inabati àti máa sẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ wal mahabbati pẹ̀lú ìfẹ́ kó máa nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba wazikri kó máa ṣèrántí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala pẹ̀lú ẹnu rẹ̀ bákan náà pẹ̀lú ọkàn rẹ̀ wàdùá kó máa ṣàdúà wàtàdọ́rọ̀rì àti nàìjíríà ẹ̀bẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ ọba wal-ijtihad kó máa ṣàwọn iṣẹ́ ìgbìyànjú fi mardati Allahi níbi ìwá ìyọnu ọlọ́run ọba bákan náà wàtẹ́kọ̀tì ní ha ala kulli shay ìgbọ́lá fún ìyọnu ọlọ́run ọba lórí gbogbo nǹkan eléyìí jẹ́ nǹkan tí sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah tí wọ́n fi kọ́mẹ́ntì lórí àyà wa wahabna ní Suleiman náà ọlọ́run ọba ló gbólóhùn hibà ń bẹ̀ yẹn that is gift torí wípé ọmọ gift ni kò kì í ṣe wípé ẹni tí mo gbọ́dọ̀ ní àríkí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọnù àyà mi ó ní lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha' ọlọ́run ọba ló ní ìkápá sánmà àtìlẹ̀ àmàdàn tó bá ń bẹ ní èròǹgbà ẹ̀ láti dá yahabu liman yasha'u inasa a máa bùn ẹni tó bá wù nínú àwọn ẹrù rẹ̀ a máa bùn wọn ní obìnrin tó ṣe pé obìnrin ni wọ́n máa bí máa àwọn míì ní ọkùnrin obìnrin àwọn yóò zọwọ́ ìjú wọn ló kọ́rọ́ náà iná àta ẹlòmí ọlọ́wọ́ ọba ní kó bí obìnrin kó bí ọkùnrin eléyìí ló pọ̀ jù nínú àwọn bímọbímọ wọ̀yẹ́ jọ alùmọ́ ní ẹ̀ṣọ́ àwọn àkíyìmọ̀ ẹni tó bá lè ń bẹ lérò ń bọ̀ ọlọ́wọ́ kankan ni bóyá nínú àwọn obìnrin ni àbí nínú àwọn ọkùnrin so kò kì í ṣe pẹ́ni tó bí torí kó sin lọ́wọ́ ọba gan-an fi bí bẹ́ẹ̀ lẹ́ni tí òbí tọ́lọ́wọ́ ọba ní kò ní bí kò ṣe pé torí pé ó ṣe ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọ̀nà tọ́lọ́wọ́ ọba fi máa tráì kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ma òun ni àdánwò wá ṣé yóò tọ́ àwọn ọmọ yẹn bó ṣe fi wọ́n lẹ̀ ká máa ká máa tiẹ̀ náà ó lè máa pọ̀ wájú ọlọ́wọ́ ọba ta'ala ẹni tí ò ní tí ó torí kóhun òbí yóò sọ̀sọ̀kúsọ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala àbí yóò ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí condition rẹ̀ torí náà ọmọ bíbí hibà ni gift ni kò ń ṣe wípé right ni ìtọ́lọ́run gbọ́dọ̀ ṣe fún mi torí ẹni tó bá jẹ́ gift àníkàákún pé ẹ̀tọ́ wa ni. ووهبنا لداود سليمان الله ني عفوان داود عفوني سليمان نعم العبد سليمان الله واني أما جديني إنه أواب أما تشريك أما تلقى صدى الله وبا بين أما شافما الله وبا سبحانه وتعالى أما شجرسي الله وبا سبحانه وتعالى الله وبا نعم العبد ọlọ́wọ́n ọba ní ipò ọmọ dáadáa ní ẹrú dáadáa ní nítorí pé ipò tí bàbá rẹ̀ wà ipò tí máa jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ ni ipò tí bàbá rẹ̀ wà ipò tí ó kì í jẹ́ kí àwọn èèyàn fẹ́ sin lọ́hùn kan fẹ́ juwọ́lẹ̀ fún òfin ọlọ́wọ́n ọba ní ṣùgbọ́n anábì suleimanu alayhi salatu wassalam ọlọ́wọ́n ní ni'mal abdu ẹrú dáadáa ni ẹrú àwọn ọlọ́wọ́n ọba dáadáa ni látara wípé a máa ṣèjọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba a dẹ̀ máa jìnà sí tí ọlọ́run ọba ní kan jìnà sí eléyìí orí ńláńlá ni tá a bá rẹni tí kéńjì ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ṣe pé òun gangan fún rẹ̀ ẹ bá juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pé tó wá káàkiri òun ni kí lọ́lọ́run ọba sọ kí lọ́lọ́run ọba ní ká ṣe kí ni ọlọ́run ọba ní ká jìnà sí àmì ìjẹrú ọlọ́run ọba dáadáa ni tá a bá dẹ̀ rí ọmọ olówó àbí ọmọ ọba ọmọ ọlọ́lá tó ṣe pé tó ń wá káàkiri òun ni kí ni ọlọ́run sọ kí lànàbí sọ kí ni tẹ́sí ní ká ṣe kí ni tó ní ká má ṣe láti lè máa ṣe tó pa ọláṣẹ pé ká ṣe láti jìnà sí tó ní ká jìnà sí irú ọmọ olówó bẹ́ẹ̀ àbí ọmọ ọlọ́lá bẹ́ẹ̀ ọmọ ọba bẹ́ẹ̀ ọmọ tó ní ìdí kíni ọmọ tó ṣe kéèyàn máa ń yìn ni kéèyàn máa appreciate ni tọ́lọ́mọba subhanahu wa ta'ala náà fi sọ wípé Sulaiman alayhi salatu wa salam ipò tí bàbá rẹ̀ wà nínú ìlú ìpé ọba ni bàbá rẹ̀ anábì Dawud alayhi wa salam ni'mal abdu ẹ̀rú gidi ni àti ẹ̀rú ọlọ́mọba gidi ni innahu awwab ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ẹni tí ó máa padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá tí dẹ̀ máa rántí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ọ̀pọ̀lọpọ̀ ni bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe ní bàbá rẹ̀ tó sọ dáadáa nípa bàbá náà lọ́wọ́ bá sọ dáadáa nípa ọmọ gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ nípa anábì Dawud alayhi salatu zal aidi innahu awwab ọlọ́ni rẹ̀ anábì rántí ẹrú wa anábì Dawud ẹni tó ṣe pé zal aidi ẹni tó ní ìgbìyànjú ni ẹni tó ṣe wípé a máa ṣe dáadáa bákanáà ẹni tó ṣe wípé innahu awwab ẹni tí a máa padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní tí máa ṣe àti Dáúd àti ọmọ rẹ̀ Suleiman alayhi salatu wassalam orí ńlá náà bá ṣe fún wọn ó fún wọn sí ipò ńlá ipò ọlá ipò yìí pẹ̀lú ẹ̀ náà nǹkan ẹ̀yẹn ò fọ́ wọn lójú bẹ́ẹ̀ ni kò jẹ́ kí wọ́n máa yàyọ̀ ọ̀pọ̀ra wọ́n jẹ́ ni tí a máa sin lọ́wọ́ ọba tí a máa dúpẹ́ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba fún sọ́nà áyà míì ipe ìmọ̀lú àlàdà òdà ṣùkúrọ̀ wọ́kọ̀ lílu ní ìbáàbí àṣẹkù ọlọ́run ní ilẹ̀ dáwùd ọlọ́run ni mo dúpẹ́ fún ọlọ́run ọba lórí tí òun ṣe fún ẹ o wọ̀kọ̀ lílu ní ìbáàbí àṣẹkù díẹ̀ nú àwọn ẹrú mi ní máa dúpẹ́ orí tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó ṣe fún wa ọlọ́run subhanahu wa ta'ala wá sọ ìtàn tó ṣẹlẹ̀ sí ànábì bó ṣe sọ ìtàn tí ó ṣẹlẹ̀ sí ọmọ sí bàbá rẹ̀ Dawud alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní ìbọ̀ ọ̀rọ̀ àlẹ́yìn lílàṣíyì afọ́fìnàtò jihaj ọlọ́wọ́ ní ìgbà ọwọ́ ọ̀sán àwọn afọ́fìnàtò jihaj àwọn ẹṣin tó já àwọn ẹṣin gidi àwọn ẹṣin tó ṣe wípé wọn a máa fi ṣeré tó pé tí ìyẹn bá ní inú yìí ó máa dùn ní àsìkò gbà yẹn tó jẹ́ the best thing téèyàn lè ní the best ride ńgbà yẹn òun náà ni àwọn ẹṣin wọ̀nyí òun ni àwọn ẹṣin wọ̀nyí so wọ́n wá so oni faqala inni ahbabtu hubba alkhairi an dhikri rabbi hatta tawarat bil hijab àwọn ẹṣin tí wọ́n bàrẹ́ ní wájú ẹ̀yí àwọn asafinat àwọn ẹṣin tó ṣe pé wọ́n gbẹ́sẹ̀ kan sókè ní ìgbẹ́sẹ̀ kan sókè pé wọ́n ti rẹ́dì fún rèjì tí inú ẹni tó bá ní yóò máa dùn wọ́n wá pọ̀ jàǹtì rẹ̀ bẹ́ẹ̀ nǹkan yìí ni ànábì suleiman alayhisalatu wasalam wọn wò tí inú rẹ̀ ń dùn ó wá gbàgbé àdíkìrí àwọn ìrántí ọlọ́wọ́ ọba tí máa ṣe adẹ̀mọ̀ pé ọlọ́wọ́ ọba pé ní kí ni àwọ̀ ẹni tí máa rántí ọlọ́wọ́ ọba ní gbogbo ọba ṣùgbọ́n ní ọjọ́ yìí àwọn ẹṣin wọ̀nyí ó jẹ́ kó gbàgbé ìrántí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tí máa ṣe hatta tawara fil ijab títí tí ó fi di pé òun wọ̀ àsìkò tó ń pè ní àlàáṣíyù òun náà ni lẹ́yìn ìrun zor àsìkò zor àsìkò zawal tí ó mú bá yí ẹ̀ kúrò ní àtàrí àti àsìkò yẹn lọ tí è dalẹ̀ wọn a máa pè ní àlàáṣí so àsìkò gbà yẹn òun ni wọ́n gbé àwọn ẹṣin tí wọ́n rẹwà yìí àwọn ẹṣin tí wọ́n lè sáré dáadáa wọ́n gbé wá síwájú anabi suleiman alayhi salatu wa salam ó wá ń wo àwọn ẹṣin wọ̀nyí inú rẹ̀ ń dùn eléyìí ni tó bíbí ààrẹ pẹ̀lú kò jẹ́ kó rántí àwọn ìrántí ọlọ́mọba tí òun máa ṣe títí tí òun fi wá wọ́ eléyìí ó jẹ́ nǹkan tí ó ba ànábì Suleiman àrẹ̀tọ́lá sọ̀tọ̀lá tó bà nínú jẹ́ wípé àṣetorí ẹṣin ó ní máa fi wá gbàgbé ìrántí ọlọ́mọba subhanahu wa ta'ala nǹkan ẹ̀ bà nínú jẹ́ gan-an wà ní rùjúhà aláìyà àwọn ẹṣin yẹn ẹ̀pẹ̀lúkú gbogbo ẹ̀ wá fàtọ́fikọ̀ mọ́tàbí sóòtù wà láàánà ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ó bẹ̀rẹ̀ sí ní ṣá wọn ó bẹ̀rẹ̀ sí ní gé wọn lẹ́sẹ̀ látara wípé àwọn ni wọ́n jẹ́ kí òun ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so eléyìí òun ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi sọ fún wa bí ìrántí ọlọ́wọ́ bá ṣe jẹ́ nǹkan tó pàtàkì ní ọkàn anábì suleiman alayhisalaam sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatulah àwọn kọ́mẹ́ntì lórí ilé wọn wà ní hàdà lápá orí dọ̀tí àlẹ́yìn ìfẹ́rẹ́ jíà ìgbà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó ní kí ìṣẹ̀lẹ̀ ìgbé kí wọ́n gbé àwọn ẹṣin tó rẹwà kí wọ́n gbé wájúwájú anábì suleiman alayhisalaam aljihad sábì

yóò gbé sókè ẹ̀yìndẹ̀lùkú nígbà tó bá dúró ní in preparation fún pé kí eré bá yá òyà nẹ́rù wákàtí lá àmà ń lọrù múra ikùn wàjàmálù mọ̀ọ́jì àwọn ẹṣin wọ̀nyí wọ́n jẹ́ ṣe tí máa ń lọrù wọn ìrísí wọn ó jẹ́ nǹkan tó wà rọ́ìk tí máa ṣojú lọ́yìn wàjàmálù bákan wọ́n ní ẹwà mọ̀ọ́jì tó ṣe wípé èèyàn máa admire khususan lè mọ̀tájì ilé ìhà pàtàkì jùlọ ẹni tó bá ní ìdíwọ́ àwọn ẹṣin wọ̀nyí kalmuluk gẹ́gẹ́ bí àwọn lọ́balọ́ba àwọn lọ́balọ́ba wọn a máa láìsí irú àwọn ẹṣin báyìí fama zala tí ọ̀rọ̀ bá àlejò àwọn ẹṣin wọ̀nyí wọ́n kó wọn wá wọ́n ṣe ń pa wọn sẹ́ẹ̀tì ní ìwà náà ń pa wọn sẹ́ẹ̀tì ní ìwà تورد عليه حتى غابت الشمس في الحجاب في تتيور في واو فأنهته عن صلاة المساء وجي كل شيء ناتي ولا غباتي ماشي نيروني تاتي لين àyílà ìrántí ọlọ́wọ́ bá tí máa ṣe ní àsìkò yẹn kò jẹ́ kó lè ṣe wàbíkiri kò jẹ́ kó lè kírun kò jẹ́ kó lè rántí ọlọ́wọ́ bá faqala nadaman ala ma mada minhu ó wá sọ gbólóhùn tó sọ yìí lẹ́ni tó ń kábàámọ̀ lórí nǹkan tí ó ti ṣẹlẹ̀ látọwọ́ ẹ̀ wàtàkọ̀rúbà kìlọ́lá bákan náà lẹ́ni tó ṣe wípé ó ń súnmọ́ lọ́wọ́ ọba bímá alhahu andekiri nípa àwọn nǹkan tó ṣe wípé ó ń súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú nǹkan tí òjò rántí ọlọ́wọ́ ọba wàtàkọ̀rúbà kìlọ́lá yàrá ọdún rẹ̀ yìí bákan náà lẹ́ni tí ó ń gbé ọlá fún ìfẹ́ ọlọ́run bá lórí nǹkan ní mi inni ahbabtu hubbal khayr ó ní mo nífẹ̀ẹ́ oore wàdọ́mọ́nà ahbabtu ma'na àtàrtù ay أأثرت حب الخير الذي والمال عموما وفي المراد المراد الخير لكن أحببت tó lò yẹn ní ìtumọ̀ rẹ̀ ní pé àfárùtù mo pìfẹ́ àfárùtù hubba al-khayr mo pìfẹ́ orí ayé alẹ́nu wàlmáàlì èyí tó ń ṣe dúkìá ọ̀mọ́mọ̀ jẹnẹrálì وفي الموضع نعيه المراد الخير هنا انتو بالورو هوني اشي mo prefer ẹṣin ọlọ́wọ́ ẹṣin tó jẹ́ nǹkan ayé mo prefer rẹ̀ lórí ìrántí subhanahu wa ta'ala عن ذكر ربي حتى توارت الحجاب sotikiti ó fi di pé òun wọ ètí mo bízi ara mi pẹ̀lú òun ni ìmọ̀ wo àwọn ẹṣin tó rẹwà tí wọ́n gbé wá lónìí rànran wọ̀nyí rùdúwà aláìyá ẹ̀lọ́kú wọn padà fọ̀rọ̀ dúwà wọn wá kó àwọn ẹṣin yẹn wọ́n dá padà wá síwájú rẹ̀ ó wá pàṣẹ fàtọ́fíkọ fi amasahamu sókè wà láàánà ó ní ká máa pa wọn wọn ń ṣe kí ni wọn ń dún wọn lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ ẹsẹ̀ wọn tán bá dún wọn tán eléyìí láti pé kí ni kí wọ́n jẹ wọ́n nì dàtí àwọn nǹkan tó ṣe wípé òun pírífẹ́ mọ́ńsọ́rù wọn àpíáránsì wọn òun pírífẹ́ rẹ̀ lórí ìrántí ọlọ́run ọba kóun pa wọ́n wọ́n jẹ́ nǹkan táwọn èèyàn ó jẹ so ju pé kí ni kò ṣe pé nǹkan yìí ni tí ó kó àìrójú ráyè báwọn nípa àwọn tí ọlọ́mọba subhanahu wa ta'ala ay ja'ala ya'qiluha bí sọ ìfèsò kí yíwá anáàkìá so ó bẹ̀rẹ̀ sí ní ṣe kí ó bẹ̀rẹ̀ sí nípa àwọn ẹ̀sùn wọ̀nyí so láti gbọ́lá fún ìrántí ọlọ́mọba lórí èyí tó ń ṣojú lọ́yìn nínú àwọn ẹ̀sùn wọ̀nyí so eléyìí ah, lára àwọn ọ̀nà tó ṣe pé àwọn ẹni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí wọ́n máa fi bára wọn wí lórí àwọn nǹkan ní ìtàn bá ṣe so ordinarily kò yẹ kí n tó ní ṣe pẹ̀lú ayé kí ó kọ́ ìrújúra ìbáwa níbi títọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo tí ó bá kọ́ ìrújúra ìbáwa tí ó jẹ́ ká ṣe tọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a máa ń pa nǹkan yẹn ti ni a ń pa á ti ni so àwọn ànábì ọlọ́wọ́ ọba nǹkan tí ò tún ní jẹ́ káwọn orójú ráyè ṣe àwọn náà fílà aṣẹ́ kò ń ṣàwọn ṣẹ́ ọ̀ràn yẹn o èyí tó jẹ́ náà fílà aṣẹ́ wọ́n á tún ṣe kí ni wọ́n á pa á tì wọ́n á pa á tì torí pé nǹkan táwo ó ṣe táàrò pa ṣiṣẹ́ kan wájú ọlọ́run ọba àwọn ànábì ọlọ́run tabawo náfílà anábíwá muhammad sallallahu alaihi wasallam lóru àárí pé nǹkan tí ó lágbára ni wọ́n nínú ọjọ́ kan anábíwá muhammad sallallahu alaihi wasallam ó kì í yẹ náfílà hatta tawarramat qadama ẹsẹ̀ rẹ̀ dẹ̀ wù látara náfílà tó yẹ ìyàwó aisha radiyallahu anha wọ́n sọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam pé ó tún ṣe gbogbo eléyìí ṣùgbọ́n àwọn bá ti sọ pé kí ni òun ṣàforíjì tí ó ti kọjá nú àwọn kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ kódà àwọn èyí tó ti ṣe nú àwọn kùdìẹ̀kùdìẹ̀ òun ti ṣàforíjì fún ìrẹ Muhammad sallallahu alaihi wasallam èwo wá tún lábùrọ̀ yẹn náà fílà débi pé ẹ̀ tí ó wù anábì sallallahu alaihi wasallam èsì tó fún ni pé àfàlà akunu abdan shakura tọ́lọ̀ bá ṣe yìí ń fẹ́ mi ṣé kò yẹ kí n jẹ́rú tí ó máa dúpẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala ni ṣé kí n wá jẹ́ni tó ṣe pé yóò yàpọ̀ra ni sọ àwọn ànábì ọlọ́run ọba nìyẹn so ló jẹ́ pé sàárà ìrìnlẹ́yìn hours lóru tànàbí fi máa ṣe kí ni máa fi yẹn náà fílà lẹ́ni tó fi ń dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ń gbọ́jẹ́ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ti sọ fún kó ń ṣàforíjìn fún àwọn nǹkan tó ti ṣe síwájú àtàwọn tí ó tún máa ṣe nú àwọn kùjẹkùjẹ ṣùgbọ́n láti lè dúpẹ́ orí ọlọ́wọ́ bá láti lè wà appreciative anabi muhammad sallallahu alaihi wa sallam a máa ṣe léyìí so torí náà àwọn nǹkan táwo kà kún ipa ti ṣe tó jẹ́ nǹkan tí ó jọ wá lójú nínú iṣẹ́ ìjọsìn àwọn ànábì ọlọ́run bá máa ń ka kú nǹkan kékeré àwọn nǹkan táwa máa fojú kéré ní ẹ̀ṣẹ̀ yìí pé ṣe nǹkan kékeré àwọn ànábì ọlọ́run tí wọ́n bá ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wọn wọn á ka kú nǹkan tó tóbi sọ ẹni tóun náà bá wá máa ń kọ́ṣe àwọn ànábì ọlọ́run nípa wípé kò fojú kéré kankan ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò ń jẹ́ kí ṣe olóore kan tó ń ṣe kójọ òun lọ́jú ẹnìyàn àmì ìjẹni dáadáa ni àmì ìjẹyàn gidi ni ló jẹ́ pé lára ọ̀rọ̀ tára bí máa sábà sọ fáwọn sàhábà ọ̀dọ́wánu láàlẹ́yí ònípe láta kírọ́nà nínú ma'arufi ṣẹ̀yà wọ́n láwọn àǹtẹ́lùkọ̀ àfáàkà bí wájìhìn tọ́lkà wọ́n fojú kéré ṣe olóore kan nípa ṣe léyìí ṣe olóore eléyìí kéré rà lẹ́yìn omi ní kankan anẹ́bìsọ̀lá fún kódà kó ṣe pé kó pàdé ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí the watch in falk pẹ̀lú ìtújúká kó rẹ̀ ní sí kò ń ṣe kíyàn fajúró ìtújúká sí ọmọ ẹ̀yà yìí lára iṣẹ́ olóorí anẹ́bì náà fojú kéré rẹ̀ so bákan náà anẹ́bìsọ̀lá fún sọ pé ó ní iyyakum فإنهن يجتمعن على الرجل حتى يهلكنا àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ máa ń fojú kéré yẹn ni ẹ máa ṣeré ẹ ṣeré ẹ ṣeré mú máa pilot tánwọ́ wá pilot ní yóò padà di nǹkan tí yóò padà destroy ọmọ èèyàn látara kó fojú kéré ẹ ṣeré kó fojú kéré ẹ ṣeré kó fojú kéré ẹ sọ àwọn anábì ọlọ́run ọba àtàwọn tó kọ́ṣe wọn wọ́n àwọn fojú kéré ẹ̀ṣẹ̀ kankan ìpele wọn ń kojú kiri ẹ̀ ntọ́lọ́mọba ní kan jìnà sí tánàbí ní kan jìnà sí wọn jìnà sí ntọ́lọ́mọba ní káwọn ànábí ọlọ́mọba jìnà sí wọn jìnà sí bẹ́ẹ̀ ni wọ́n kojú kéré ṣe olóore kan gbogbo ṣe olóore òun wọ́n máa ṣe torí báwọn kan yìí ló add up láti lè sọ wọ́n di ẹni rí ẹni gidi wájú ọlọ́mọba subhanahu wa ta'ala so ànábì Sulaiman alayhi salatu wa salam iṣẹ́ rẹ̀ òní pé kó máa ṣe zikuru ìrántí ọlọ́run ọba kó máa ṣe tọ́lá ní gbogbo àsìkò ní àsìkò áfírí a máa ṣe ìrántí ọlọ́run ọba ṣùgbọ́n ṣẹlẹ̀ ní ọjọ́ yìí ipé àwọn ọmọ ogun rẹ̀ wọ́n kó àwọn ẹṣin tó rẹwà wọ́n kó wá fún àwọn kó wọn wá tí wọ́n kó wọn wá àwọn ẹṣin wọn yìí wọ́n parí ìlú wọn wájú rẹ̀ òun náà wọ́n wo nǹkan inú rẹ̀ ń dùn pẹ̀lú nítorí inú rẹ̀ ń dún pẹ̀lú torí so eléyìí kò jẹ́ kó rántí ṣe àtikárù tí máa ṣe kò jẹ́ kó rántí kírun tí máa kí ní àsìkò tí máa kí yẹn hátà tàwárà kò ìjà tí tó ń wá wọ̀ ìgbà tó ń wá ló wá tají pé a mi ì mà ṣe láàbì mi mi ti máa ṣe ìrántí ọlọ́run bá ti máa ṣe mo máa ṣe ìrántí mo máa kí mà kí kí ló fà torí nǹkan yìí ìtí máa wá ṣe ni pé èmi ahbabtu hubbal khair and dhikri rabbi a orí ayé àwọn ìròyìn ní ayé àwọn beautiful things ayé ó ti kó àìrójúra ìbá mi kò jẹ́ ìrántí ọlọ́mọba subhanahu wa ta'ala torí náà rùdúhà aláyà ẹlọ́kọ́ gbogbo wọn ẹkún wọn wá fọ́tọ́pìkọ̀ mashan sókè wà láàrín ó bí wọn ẹ máa dún wọn ẹ dún wọn ẹ wọn ẹ wọn lẹ́sẹ̀ láti lè fi satisfa rẹ̀ ìpè sáwọn nǹkan wọ̀nyí ni ò jẹ́ kí n rántí ọlọ́run ọba mi mo wá ṣe tán àti ṣe kí ni láti ju ìwé ìwé bẹ́ẹ̀ kí n yọ̀ǹda wọn kán pa wọn káwọn èèyàn jẹ wọn eléyìí ìṣesí àwọn ẹni ọlọ́run ọba ni wọn à ń fẹ́ jẹ́ kí nǹkan kan kó jẹ́ nǹkan tó ṣe wípé yóò kó àìrójúra yìí bá wọn tí òbí jẹ́ káwọn rántí ọlọ́run wa subhanahu wa ta'ala so ló fa tó jẹ́ pé tí a bá wo anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ah, wa subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ́ níbi ọ̀rọ̀ tó sọ fún anábì sallallahu alaihi wa sallam ipe ọmọ ènìyàn wa innahu li hubbil khayri la sharik ọmọ ènìyàn nífẹ̀ẹ́ khayr orí ayé ẹ̀ta eh, ló nílé báyìí èmi mo ní ta ló ní àwọn mọ́tò báyìí èmi mo ní ta ló ní àwọn nǹkan báyìí èmi mo ní ọmọ ènìyàn máa ń nífẹ̀ẹ́ káwọn èèyàn mọ̀ wọn pẹ̀lú nǹkan báyìí wọ innahu li hubbil khayri lashadid so eléyìí ni tó ṣe ànábì Suleiman àrísọ́láàtọ̀ gẹ́gẹ́ bí pé ọmọ ènìyàn lòun náà ṣùgbọ́n ó wípé kí nǹkan yìí kókó àìrújú báwọn á kò mú tó ìjọkànlá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àyàkà tí ó ń pè ní abu jahl ó fún anábì sallallahu láwọn aṣọ ọ̀kan àwọn aṣọ ẹwà rẹwà gan anábì wọn kíhun sallallahu alayhi wa sallam bó ṣe kíhun ojú rẹ̀ ń lọ síbi àwọn aṣọ yẹn ojú rẹ̀ ń lọ síbi àwọn aṣọ ń lọ síbi kíní aṣọ yẹn bàtà níbo wá kírun tán anabi sallallahu alaihi wasallam wa ni aṣọ yìí ẹ̀dá kan sọ́dọ̀ àbújá wà tún níbi àbíjàníyà ti àbíjá ẹlọ́mọ́ àbíjàníyà àbújá mú wá láti èyí tí ó dá tó léyìí tí ó ní àwọn decoration tó léyìí anabi ní fahina alhatni ansola ti anifa sọ̀wọ́n ànábì ọlọ́wọ́ ọba àwọn nǹkan tí ó máa kọ́ ìrójú ráyè bá wọn nípa ẹ̀rùn tí wọ́n nílè kọ́nsẹ́lé lórí irun wọn ni kíni wọn ànífẹ́ rẹ̀ wọn ànífẹ́ ewu nǹkan bẹ́ẹ̀ wọn máa fẹ́ káwọn máa bẹ níbi ìjọsìn ọlọ́wọ́ ọba pẹ̀lú full concentration kò ń ṣe pé àwọn máa wò yí máa wọ̀ ọ̀hún nígbà táwọn máa ń bẹ lórí irun so eléyìí ó ń sọ fún wa ìròyìn tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó fi ròyìn ànábì rẹ̀ Suleiman alayhi salatu wassalam nípa wípé ẹni tó jẹ́ àwọ̀wáàbù ni ẹni tí máa ṣẹ́rí padà lọ sí ọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni ànábì Dawud ànábì Suleiman alayhi salatu wassalam náà lẹ́yìn الله سبحانه وتعالى ولقد فتنا سليمان والقينا على كرسيه جسدا ثم اناب ìṣẹ̀lẹ̀ ní ìtòtú ìṣẹ̀lẹ̀ ní kí àwọn ọlọ́wọ́ bá a sì kí na anabi suleiman adánwò wà alkanya alákùrù sí yìí jásàdán ìgbà tí ànábì suleiman alayhisalatu wasalam torí pa fìtínà ń pa dánwò ni anáà ó ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́mọ ọba lẹ́ni tí ó ń túbá lẹ́ni tó ń túbá kí ni fìtínà tọ́lọ́mọ ọba fìtínà rẹ̀ tọ́lọ́mọ ọba fi náà o eléyìí àwọn afá wọn sọ oríṣiríṣi nípa rẹ̀ àwọn afá mi ò ní ká dídé rẹ̀ ṣùgbọ́n tá a bá padà sínú àwọn kútùbù tafasir wọ́n sọ àwọn details mi tó ṣe pé àwọn details mi àwọn mínú àwọn afáàrù pé kò bá làákàyè ní àwọn ìtàn àdàmọ̀ pé ìtàn nǹkan táwọn èèyàn máa ń sọ ni nílẹ̀ yorùbá wa lápèjúwe sí àmọ́yé àwọn ìtàn míì tí wọ́n sọ fún wa táwa náà ń gbé káàkiri tó ṣe pé èmi láàfáàfà láà mí náà ti hà èyí tí ó correct èyí tí ó true èmi ìdẹ̀rí ó true bẹ́ẹ̀ náà ni ìtàn àwọn ẹni ìṣíwájú nínú àwọn ànábí ọlọ́mọba àwọn ìtàn mí ń bẹ tó ṣe pé wọ́n fi tì sọ́dọ̀ wọn tí ó true àwọn mí ń bẹ tó ṣe pé ó true tẹ́rẹ̀ ló fi jẹ́ pé ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún àwọn sahaba radwanullahi alaihim onílàtúsọ̀ díkù ahlal kitab wala tukadhibuhum tí àwọn ta fún tíra bá ń sọ̀tàn fún ẹ má sọ wípé irọ́ ni wọ́n ń pa ẹ̀dẹ̀ má sọ wípé òótọ́ òun ni wọ́n ń sọ ṣùgbọ́n yóò túmọ̀ sí wípé ẹ lè gbàtàn lẹ́nu wọn so nínú àdìsí ni ó ní hadithu anbani israel ẹgbà ìtàn lọ́dọ̀ àwọn bàmí israel ìtàn bá sọ ẹ̀ṣẹ̀kí ni ẹ̀lì náà rẹ̀ jẹ́ fa inna fi mu làhàjì yìí anẹ́sọ̀lá àtàwọn àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó ṣe wípé ó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìmọ̀ tó ṣẹlẹ̀ nípa wọn so bóò láṣẹ wá fẹ́ ṣe tí àwọn àfáà mi máa fi wo wípé àáwo èèwo ni ó bá làákà ìmú tó dẹ̀ bá ipò àwọn ànábì ọlọ́wọ́ bá mu èwo ni ò bá làákà ìmú tí ò bá ipò àwọn ànábì ọlọ́wọ́ bá mu tí a bá rí tó wípé tánàbù rẹ̀ Shenyere rẹ̀ owó ọ̀tẹ́ntíkì lọ́dọ̀ Muhammad sallallahu alaihi ní àjúwọ́lẹ̀kùn a níbi làákà ìwà máa bá dànù torí pé ta bá ń fi so a ti ń ṣí géètì fún àwọn tó ṣe wípé wọ́n mọ gbọ́rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wọ́n mọ gbá dànù àwọn náà ní kankan bá ṣùgbọ́n nǹkan tó ṣe pé àbára evidence fún látọ̀dọ̀ anábì sallallahu alaihi tí ó authentic lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam èyí ó kóra dó tabari pé yìí ní obìnrin wọn àtẹnu ipò àwọn anábì ọlọ́run ọba àti bẹ́ẹ̀ lọ eléyìí àáṣìké ni àákóra dó nípa àwọn nǹkan mi ṣùgbọ́n bí tí problem wá wà ó ní pé àmọ́yé àwọn nǹkan míì tá a wò àbótakò ipò àwọn ànábì ọlọ́run ọba tó ṣe pé nǹkan rẹ̀ in reality kò ń ṣe nǹkan tó takò làákàyè àbí nǹkan tó ṣe wípé ó takò ìjẹ́ àwọn ànábì ọlọ́run ọba ó takò màkọ́ọ̀mù wọn ipò wọn ibi tí ìṣùmọ̀ wà kò lè léyìí gẹ́gẹ́ àwọn kata ń bára wa sọ àwọn kan níbẹ̀ tọ́lọ́ ọba fi ròyìn ara rẹ̀ tó gbẹnu alkùnrin àwọn mi wọ́n àti nǹkan yìí rí lẹ́nu alkùránù karim nǹkan tó rí lẹ́nu alkùránù karim káwà sọ pé kò bá làákà inú ká gbárù rẹ̀ nísìn nínú súra tanka yìí ti ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó fi ilẹ̀ pé ànábì dàúdà alayhi salam ó ṣe àwọn kankan tó kù díẹ̀ káàtó ó dẹ̀ alayhi salam ó ṣe àwọn kankan tó kù díẹ̀ káàtó kí ni details kéèyàn kan wá anabi nífẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run ọba délẹ́wù wípé kò yẹ kán ṣe lọ́run ọba kò yẹ kí kò bá káwọn ọba ṣe lọ́run ọba á ní ọba ju ọlọ́run ọba fúnra ẹ lọ ni àbò fẹ́ ọba ju àwọn tàbí ànábì Muhammad sallallahu alaihi so á nílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni nǹkan tó wá authentically lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìtura ṣùgbọ́n nǹkan tí àwọn ẹgbẹ́ wa ń ọmọ ènìyàn tán bá sọ tí ó ń ṣe nǹkan tó ní ẹ́fídẹ́ǹsì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àbí alkùránù karim a lè sọ wípé nǹkan yìí àmìgbà náà so ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní la tusaddiqu ahla alkitab wala tukaddibuhum ẹ má sọ ni ẹ̀dẹ̀ mọ́ sọ pé ń tán sọ irọ́ ni ẹ mọ́ sọ pé ń tán sọ òdodo ni ẹ mọ́ sọ pé ń tán sọ irọ́ ni ṣùgbọ́n ẹ lè nàréètì àwọn nǹkan ẹ lè nàréètì nǹkan náà tí fọ́nmá nàréètì ẹ lè ṣe ni ẹ lè nàréètì àwọn nǹkan míì tán bá sọ ṣùgbọ́n ẹ mọ́ sọ yí pé ìtànsọ yìí òdodo ni eléyìí irọ́ ni torí pé ó ṣe é ṣe kó ṣe yí pé ń tẹ ẹ bá pè ní irọ́ nǹkan yẹn ni ó ṣẹlẹ̀ ń tòótọ́ ó dẹ̀ ṣe ṣe kó ṣe pé nǹkan tẹ ẹ bá sọ wípé òdodo ní kó ṣe pé nǹkan yẹ kò ṣẹlẹ̀ so àwọn ìtàn nípa anábì Suleiman alayhi salatu wassalam nípa tó ní ṣe pẹ̀lú ìdánwò tọ́lọ́wọ́ ọba ṣe fún àwọn àfá oríṣiríṣi àbálọ tafsiru Tabari ní tafsiru Qurtubi ní Ibn Kathir ní àti bẹ́ẹ̀ lọ wọ́n kó oríṣiríṣi wá so tó yẹ pé òun lọ síbi wípé àlùjànnú kan ọlọ́run ọba fi ṣe fìtínà fún anábì suleiman alayhisalatu wasalam tó ṣe pé òun ló ọkùpáì àga anábì suleiman for some time kò ń ṣe anábì suleiman ló ń bẹ lórí ipò ọlá kó tó di pé kí ni òun náà wá rí pé tó ṣe ọlọ́run fi dán wò ni ó wá túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ṣe kí ni ó wá dá ipò rẹ̀ padà fún ọlọ́run details míì tó ṣe wípé kò bá mú tó ń bẹ nínú àwọn ìtàn wọ̀nyẹn ìmí ìdẹ̀ ní kò láwọn details yẹn ṣùgbọ́n àwọn àfá mi ìtàgbà wípé kò ń ṣe gbogbo yẹ òun ni tó ní ṣe pẹ̀lú fìtínà tí ọlọ́wọ́ bá fìtínà ànábì Suleiman alayhi salatu wassalam àwọn àmì ní fìtínà tí ọlọ́wọ́ bá ń rí fẹ́ sí òun nígbà tí ànábì Suleiman alayhi salatu wassalam tó sọ yí pé láàtúfọ́nà lẹ́yìnlá àlàmí àti ìmọ̀ra lára àwọn obìnrin tó ní ó ní àwọn obìnrin bí ọgọ́rùn so anábi suleiman alisalatu wasalam olóhùn ó bá gbogbo wọn ní àṣepọ̀ ṣe pé kúlù húnna àwọn kúlù wàhídà húnna tààtí bẹ̀rọ̀jùlín àwọn bẹ̀fàrí tún yóò jáde sẹ̀rẹ̀ ìjọba wọ́n ní màláìka wa sọ fún mi wípé kó sọ insha allah ṣùgbọ́n fanusi ó gbàgbé láti sọ insha allah ìgbà tí àwọn obìnrin tó súnmọ́ wọn yìí tí ó súnmọ́ wọn kò sí tó lóyún ní wọn afẹ́yọ kan ẹyọ ọ̀kan tó lóyún yẹn ìgbà tí ó bí ọmọ tó bí náà stillborn ni ọmọ tó ṣe wípé òkú ọmọ òun ló bí sọ wọ́n ní ọmọ yẹn náà wá ju síbi ẹni tí ó gbẹ̀bí ló gbé síbi àga ọlá anabi suleiman wípé tá a lélẹ yóò so wọ́n ní ìtumọ̀ walaqad suleiman àwọn ọba dá suleiman adánwò wa alqayna ala kursiyyihi jasadan àwa fi sí agbésórí kùrùsíyù rẹ̀ àgọ́lá rẹ̀ trómẹ̀ jasadan that ara kan wọ́n ní steel ball yẹn òun ni játàrù tí ọlọ́wọ́ bá ń sọ ń bẹ̀ yẹn ìgbà tó wá rí tó ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan tó ń sọ fún màánà ó wá ṣe kí ó túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá pé á ah, àìṣe insha allah tí wọ́n rán òun létí pé kó ń ṣe gbígbàgbé tó ń gbàgbé rẹ̀ ìzọ́tì ẹ̀ lélẹ́yìí o ìzọ́tì ẹ̀ lélẹ́yìí so torí náà ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ èyí ó mọ sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé èyàn lágbára àti ṣe gbogbo nǹkan ọlọ́run bá sọ fánà bí wa muhammad sallallahu alayhi wa sallam ikú wà látàkù lẹ́nà lè ṣe ìní fa'ilun zalika gọ́dà illa insha Allah máa sọ wíké máa ṣe gaba ìlọ́la fi insha Allah sí fi insha Allah sí torí wípé tó ó lè dọ̀la kó má lágbára àti ṣe nǹkan yẹn so eléyìí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìpè káma sọ gbólóhùn inṣàlá lórí àwọn nǹkan tí a bá fẹ́ ṣe ó pàtàkì púpọ̀ in fact tí a bá gbàgbé láti sọ káṣíkìntà bá ti rántí káfíkùn kódà kó ṣe pé bí a minute or some seconds ó ti gùn kátàrí sọ pé kí ni inṣàlá ẹlòmíràn ní àápadà ìlọ́la Ah, àárí ọlọ́la àwásọ́dọ̀ ẹlọ́la àáṣìbá ẹlọ́la so ọ̀lá takùlánà lè ṣe ìní fáìlù láàrínkà wọ́dá mú ẹ̀ṣàlù so àáfi inṣọ́ aláàfi eré yìí anábì suleiman alìsọ́láàtù wasalam nùsì wọn ọlọ́run ò ní kó rántí àti ṣe inṣọ́ aláàmì so ṣùgbọ́n tó ń ti dìtámì pé àwọn jagunjagun àwọn ọmọ tí ó ṣe jihad fi sabilillah látara àwọn obìnrin wọn bẹ́ẹ̀ ni lásìkò títún wọn wọ́n yọ̀ǹda fún wọn àti fẹ́ as many obìnrin as possible bákan náà àti ní àmọye ẹrúbìnrin as possible ní àsìkò anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam obìnrin tí mùsùlùmí ọkùnrin lè fẹ́ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ àti táìmù ó pọ̀ jù náà nìyẹn mẹ́rin náà ni àti táìmù ṣùgbọ́n ká ní pé ẹrú ń bẹ ó lè ní as many ẹrú lóbìnrin as possible eléyìí ni òfin ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ṣùgbọ́n bí fọ́ àsìkò yẹn àwọn èèyàn afẹ́ ju mẹ́rin lọ torí bí ọlọ́wọ́n ọba ó dá obìnrin pé kán pọ̀ ju àwọn ọkùnrin lọ so ṣùgbọ́n lásìkò anábọ̀wá muhammad sallallahu ọlọ́run rẹ̀ ti tiẹ̀ wípé mùsùlùmí lọ́kùnrin gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ ló jẹ́ pé ọkùnrin kan tán pé nǹkan ìlànà ìgbà tó gba ìsìlámù obìnrin mẹ́wàá ló ń bẹ lábẹ́ rẹ̀ obìnrin mẹ́wàá ló ń bẹ lábẹ́ rẹ̀ anábì sọ̀lá tí wọ́n sọ yí pé iftar min hunna arba'a chúùsì mẹ́rin tó bá wọ ẹnu wọn wọ̀fárí sa ìrọ̀hùn àwọn yòókù lè sùn ọ̀kan máa lọ ṣùgbọ́n bá ní pé ẹrú ni ẹrúbìnrin ó lè ní as many as possible so àwọn àfa ní ìgbà wípé hadithi tánàbí sọ yìí òun ni tafsiri wàlàkọ́fà tánà suleimana وألقينا على كرسيه جسدا أتجا نبي سليمان látara wípé ìgbàtẹ́ni tó gbẹ̀dí obìnrin kan tó lóyún ní àwọn obìnrin ọgọ́rùn tó bá tí ó jẹ́jẹ́ tí ó búra wípé òun ó bá láṣepọ̀ ní àwọn ìyàwó òun obìnrin ẹyàn kan tó lóyún ní wọn ìgbà tí ó bímọ náà ọmọ tó bí ọmọ òkú ọmọ ló bí ẹni tó wá gbẹ̀bí wá gbé wá bá ní ibi tó jókòó sí ibi àga ọlá rẹ̀ ti pé ń taari lélẹ́ yìí so anabi suleiman alayhisalaatu wasalaam owó tó ṣẹlẹ̀ owó wípé àìṣe insha allah òun òun ni nǹkan tó ṣe wípé ó lídì sí eléyìí so ọlọ́mọba subhanahu wa ta'ala ní fún ma'ana ó túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí òun ni èyí tí sheik al-albani alayhi rahmatullah sí àwọn ọmọ sheik al-kusaimina alayhi rahmatullah so àwọn wo pé eléyìí kò lọ dáadáa torí pé àwọn afáà mi yìí ni kò sí nínú hadith yẹn wípé wọ́n wá gbé ọmọ yẹn tàbí tẹ́ tó gbẹ̀bí wá gbé ọmọ yẹn síbi àga anabi suleiman alayhi salatu wa salam sọ pé kò sí mbẹ pé hadith yẹn dá dúró tiẹ̀ òun kọ́ ni tẹ̀síìrì fún àyà yìí sọ kéèsì òun yẹn wà fún sọ àwọn gbà wípé tó ṣẹlẹ̀ òun ni pé anabi suleiman alisalatu wasalam ọlọ́wọ́ bá fi tínà rẹ̀ ó tẹ́sì rẹ̀ pẹ̀lú pé fún àwọn ọjọ́ kan ó kàn ń bẹ lórí àgọ́ ọlá ni ṣùgbọ́n kò rí ìjọba yẹn ṣe ní àwọn àtìkò gbà yẹn so ó kàrẹ̀ gẹ́gẹ́ bí jatad ẹ ara tó ń bẹ lórí ti ìjòkó tó ṣe pé bó ṣe bí wọ́n ṣe máa ma pé kí ó lè máa darí nǹkan kò rí nǹkan yẹn coordinate ní àwọn àtìkò gbà yẹn so bí nǹkan ṣe wọ́n ń lọ òun náà ti fíìl pé òun ti ṣe ọlọ́run ọba lọ́nà kan sí kejì ni so pé ìtumọ̀ alqaina ala wa alqaina ala kursiyihi jasadan ìtumọ̀ rẹ̀ ni pé a kàn fi sórí àgọ́lá rẹ̀ jásádà abara kan nam alimamu bukhari alayhi rahmatullah matawo tí wọ́n ní ṣaitọ́nan ọlọ́run bá sí ṣaitọ́n kan alùjẹ̀mú kan sórí àgọ́lá yẹn tó ń lọ pẹ̀lú tí àwọn míì sọ́nà àwọn ẹni ìṣíwájú nípa wípé alùjẹ̀mú kọ̀ntró sí ti ànábì suleiman alayhi rahmatullah fọ́sùn táǹkì so kí wá ní díkéèdì ètò líìdì sí so wallahu alam so àwọn ẹni ìṣíwájú wọn sọ oríṣiríṣi àwọn míì sọ wípé òrùka rẹ̀ ìyẹn òrùka anábì suleiman alayhisalatu salam tó máa wọ̀ so ó bọ́ òrùka yẹn fún ìkànnú àwọn ìyàwó rẹ̀ àlùjànnú wá gbé àwọ̀ suleiman alayhisalatu salam ó gbé wá bá obìnrin yẹn láti gba òrùka yẹn lọ́wọ́ rẹ̀ ó wá wọ òrùka yẹn ṣégbà tó wọ òrùka yẹn so ó lọ síbi àga suleiman alayhisalatu salam ó jòkó mbẹ so àwọn èèyàn wọn ń fún ní rẹsipẹti tí wọn máa ń fún anabi suleiman alayhisalatu salam ṣégbà tí anabi suleiman alayhisalatu salam tó àbíẹ sáwọn èèyàn so wọn àwọn èèyàn wò pé nù ìwọ kọ́ ni suleiman so alùjẹ̀nú yẹn jata ṣaitan òun ló kọ̀ǹtó àga ọlá yẹn for some time so ọlọ́run anabi suleiman alayisalaatu wasalaam wárí wípé ọlọ́run dánwò pẹ̀lú kan yìí ni so kó tó di pé òrùka yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó padà ṣe kí ni ó padà ní kí anabi suleiman kórì gbà padà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìtàn tí wọ́n sọ ṣùgbọ́n tá a bá ti wo ọ̀rọ̀ anabi sọlá sọmtò láti sọ dínkù alal kitab wàlá tukadibuhum àwọn alùkìtà ìtàn bá sọ fún yín ẹ̀mọ́ gbà á lóòótọ́ ẹ̀dẹ̀mọ́ sọ pé rọ́ ni ọ̀kúlù àmọ́nà bímá oúnjẹ́lá ilé ìnáwó oúnjẹ́lá ilé ìkù ẹ̀yẹn sọ wípé agbàgbọ́ ètí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún yín bákan náà ètí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún wa àwọn agbàgbọ́ fúwáyé pátọ́rọ̀ ọlọ́wọ́ ló àti ìtawárí pé ìtẹ̀ yìí ni ó ìtí ó takùn tó ń bẹ nínú tíra wa èyí ò ní àágbádá nítorí pé kí ni ó takùn tó ń bẹ nínú tíra wa àwọn èèyàn tábà máa fi tì ọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma ìpè lára àwọn tí máa gba al-Israiliyat ni àwọn judo christian stories àwọn ìtàn tó ṣe pé àwọn kírísítẹ́nì àtàwọn jews ni wọ́n sọ nípa àwọn ànábí ọlọ́ọ̀bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí pa àwọn ìṣẹ̀lẹ̀ wọn ṣùgbọ́n eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ọ̀sá àmà sọ ọ́ mọ́ àwọn àlùmọ́ta àkìrò àwọn tán wá létà ṣùgbọ́n nǹkan ẹ̀ tí ó kọ̀rẹ́kì ni torí pé tábà wọn sọ ìbùkárí abdullahi bin abbas radiyallahu anhuma ó ní yà máa ṣọ́ra mùsùlùmí mo pe ẹ̀yin mùsùlùmí kẹ́yìnfà tẹ̀sánù àlẹ́kìtà kí ló tẹ̀ ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn àlùkìtà lọ́wọ́ àwọn christians àwọn jews kí ló tẹ̀ ń béèrè lọ́wọ́ وكتابكم الذي أنزل على نبيه صلى الله عليه وسلم تيرا الله ọba tó sọ̀kalẹ̀ fún ànábì rẹ̀ ní ahdath al-akhbar òun ló so ẹni láti máa lọ bèèrè kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ wọn ahdathul akhbar billah taqra'unahu lam yashub lam yushab tó ṣe pé ẹ̀ ń kà á ní nǹkan tó ṣe yí wọn kí dilute wọn ìkí ṣe kí ni wọn dilute o وقد حدثكم الله أن على الكتاب بدلوا ما كتب الله bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sọ fún àwọn alùkìtàbí wọ́n yí padà etí ọlọ́run ọba tó kọ fún àwọn ànábì wa wọ́n yí padà ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ kánà pé yuharrifuna al-kalima min ba'di mawadi'i wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà sókè ẹ̀ lọ ń béèrè lọ́wọ́ fún وقد حدثكم الله أن على الكتاب بدلوا ما كتب الله وغيروا بأيديهم الكتاب ودفعوا ويتر قدر فقالوا من عند الله ولا تدعوا الله tí wọ́n gbélé ọ̀rọ̀ fúnra wọn tí wọ́n kọ́ ìyẹ́sẹ̀rú bí ìsámẹ́ni kalila nítorí àti lè fi rí owó gbà lọ́wọ́ àwọn èèyàn wọn afala ìhàkùn màjá akùn ilẹ̀ ẹ̀lú àmì musa alátihim àwọn musa alátihim ìmọ̀ tó wá bá iná tọ́dọ̀ ànẹ́bìsọ̀lá ṣé kò yẹ tó fún yín kó dẹ́kọ̀ fún yín láti máa béèrè lọ́wọ́ wọn wàláwọ̀lá ìmára àìnàmí mọ̀rọ̀ jùlọ nǹkan tó nù yẹ̀sùlùkùn ànìlẹ́rì ń zílà àlékù ṣẹ́yìn ní ọkà máa bèèrè lọ́wọ́ yín tàlẹ́rí ní wọn tí wọ́n bèèrè lọ́wọ́ yín tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún yín so abdullahi bin abbas radiyallahu anhu ma lóṣù eléyìí so àwọn àfá tí wọ́n fi àwọn ọ̀rọ̀ tí ibn abbas bá sọ ń gbà mí tí wọ́n ní lára ìsraẹ̀lì ni ìsraẹ̀lì yá ti ni láti lè fi gbá dànù so eléyìí àkọ́ṣàn ni wípé ló èyí tí abdullahi bin abbas bá sọ tó bá ti wọ authentic dọ́dọ̀ rẹ̀ àbúwọ̀ authentic dọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi láti sáré jù mọ́ pé israeliya rẹ̀ ìfà tó kò bá láàká ibi tí wá mú kò sí pé láàká ìwà ni ó jẹ́ hákàmù lórí ọ̀rọ̀ abdullahi bin ti

so ní ṣókí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé walaqad arsalna walaqad alqayna walaqad fatanna suleiman wa alqayna ala kursi jasadan thumma anam ọlọ́wọ́ bá ní afikina nabi suleiman wa alqayna ala kursi jasadan àwọn bá a ní kí jasadu kan bẹ lórí àgọ́lá rẹ̀